له الملك وله الحمد إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون صلى الله عليه وعلى آله وصحبه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 ọba tó ṣe wá ní mùsùlùmí ọba tó ṣe pé nínú àánú rẹ̀ ó ṣe wá lọ́kàn nínú ọmọlẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́lẹ́ ọmọ ọba ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ eléyìí tó rẹwà jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́lọ́wọ́n ọba kó pa sùyàmù alẹ́sìn fún wa ìdúró sílọ̀ lóru Ramadan eléyìí tá a ṣe kọjá ọlọ́run ọba kọ́ mọ́kọ́ ti sì wá lọ́wọ́ ọlọ́run dákun kàwá kún ọ̀kan nínú àwọn ẹrú rẹ tó ti bọ́kun náà kúrò lọ́rùn wa tí wọn ò ní wọ ọ́nà tó bá ti jọ́ gbẹ̀ndàlù kìyàmù lẹ́yìn wá àgbà náà kókó ọ̀rọ̀ mi sí yín ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam òun náà ní wípé ká ronú nípa ibi tá à ń ti ń bọ̀ ibi tá a dé àti ibi tá à ń lọ lánàá lánàá àjẹyàn. اللهم ọba ló mú كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم wa ثم يحييكم ثم ahyaakum ترجعون yumitukum نكلتي تنسك thumma الله turja'un. ọlọ́run ní kí ló dé tẹ̀sẹ̀ kẹfẹ́ rí sọ́lọ̀ lẹ́yìn tó ṣe pọ́pù lásán ní tẹ́lẹ̀ kọ́lọ̀ bó tó sọ yín dálà tó bá jẹ́ pé ọmọ ogún ọdún bá ní wá ọdún mọ́kànlélógún sẹ́yìn ta ló dá wa mọ́nú mọ̀lẹ́bí wa gan talẹni tó lè sọ̀rọ̀ tí ó sọ tiwa nínú ìdílé wa. hal ata ala al-insani hinun dahri lam yakun àsìkò ti wárí lórí ọmọ èèyàn tó ṣe é pé ẹnìkan ò tiẹ̀ má á ń bọ̀ síkọ́ sí pé wọ́n sọ nípa rẹ̀. àwa náà ní tẹ́nìkan ọ̀mà nípa wa àwa náà la padà dàgbà àwa náà là ń di ọ̀dọ́ àwa náà là ń di bàbá bàbá àwa náà là ń di màmá màmá. nítorí dájú òun náà ní pé gẹ́gẹ́ bá ti ṣe wà nínú ìgbésí ayé yìí ṣé ń dùn má wa látàrí pé à atẹ́kùn mi ṣé ń dùn má wa látàrí pé alálàáfíà bẹ́ẹ̀ náà ló ní kálukú wa inú òfìlẹ̀ ayé sílẹ̀ ní ọjọ́ kan wa ma ja'alna li basharin min qablikal khuld afa in mitta fahumul àpapọ̀ lẹ́kọ́ ẹnìkan máa bẹ̀ láéláéláé síwájú rẹ̀ ànábì Muhammad صلى الله عليه وآله وسلم تبي وبواب أنا جن في فودر وبو تاوا ما لا لا لا ثاني كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقوة لا تقوى. تقوى عند القيامة lọ́lọ́wọ́ bọ́ san kálukú lẹ́sàn rẹ̀ lórí ntọ́gbélé ayé ṣe ẹni bá ṣe dáadáa àwọn ò rí dáadáa gbà àmọ́ o ẹni tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá o tó bá ní kí wọ́n gbé jìnnà síná fún akéésàlì jẹ́nu òun lẹni tí ó sórí rẹ̀ kọ́lọ̀ nǹkan tẹ́ kẹ̀mí pẹ̀lú yín ká sórí rẹ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah allahu akbar walillahi alhamd jẹjẹ máa kí ọlọ́run ọba ọ̀dá wa lásán nítorí kálíbà máa wá ṣeré láyé àbí nítorí áádà áádà ilé ayé mọ́kọ́lé mọ́káàdì ọ̀rọ̀ amọ́tò mọ́ra bàálù ọkọ̀ ojú omi ń bẹ lórí òkun rárá kókó ntọ́lọ́wọ́n bá ti torí rẹ̀ dá gbogbo wa sílẹ̀ ayé látòrí baba ńlá wa tí ó fi torí èèyàn tó kàn òun náà ní kálíbà máa wá jọ́sìn fọlọ́wọ́.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 alágbára tó nípa torí ẹ inú ilé ayé tá a wáyé kókó tá ti sórí rẹ wá nù rẹ ó náà ní kálíbà máa jọ́sìn fọlọ wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ad-dina hunafa wa yuqimu as-salata wa yu'tu az sábà pé èèyàn jọ nínú dé èèyàn tipátipá èèyàn méjì tó ṣe é pé dáhùn lọ́jọ́ pé ọlọ́wọ́n bá ní wọ́n ń sìn nínú ilé ayé wọn. a ti gbá ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ibi tí kálukú mórílé ọ̀yàtọ̀ síra wọn. ètò tí ẹ̀bá ni lọ́kàjẹ́ òun náà tẹni tá a bí bí Islam bàbá àti ìyá rẹ̀ mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n òun ó ti yà nǹkan míì ló fi lọ́pọ̀lọpọ̀ ń ṣe omi ìyàtọ̀ ọ̀yàtọ̀tọ̀ ó fi hàn ipò òun ṣe Islam omi ò tẹ̀ fi hàn ṣùgbọ́n fala kẹdẹbà wàtẹwọlẹ ó ti bẹ̀rẹ̀ sí ní pé gbogbo tó wà nù ẹ̀sìn islam nírọ́ kò tí ẹ ti sọ láti má ọtá kìtì papọ̀ sẹ́sìn ọlọ́run ọba olóhùn sí má irú wọn pọ̀ bàjẹ́bàjẹ́ nínú àwùjọ wa láwọn aforúkọjẹ́ mùsùlùmí tí wọ́n ń wò yí pé orúkọ lásán tó gbé ni wàlìjánà nígbà tó sì jẹ́ yí pé àfikà sílọ̀ la fi lè rálìjánà wọ̀ ẹ̀sìn tiwa eléyìí tá a máa sílọ̀ ọlọ́jọ́ ọ̀sìn mi nítorí pé àsìn ọlọ́run títí tá a fi wọ sàárè ni wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ títí tí kò fi dé bẹ́ẹ̀ lọ́lọ́ sọ fọ́gà wa anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam báwo wàá là wa ya ayyuhal insan ma garraka bi rabbikal karim alladhi khalaqaka fasawwaka fa'adalak fi ayyi suratin ma sha'a rakkabak ọlọ́ni ìwé yẹn kí ló tàn jẹ. kí ló tàn ọ́ jẹ sí olúwa ẹlẹ́dàá rẹ̀ ọba tó jẹ ọba ọlọ́rẹ̀ tó fi jẹ́ pé èsì tó fi jẹ́ pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ọba ló ń sìn ọ̀fẹ́ sórí rẹ̀ ni nítorí pé ẹni tó wà láyé ṣe ń lọ ẹ̀rú àmọ́ àbà wọn tó bá pé báwo wá lẹni tó gbélé ayé tó jẹ́ pé sísẹ̀ ní sẹ́lọ̀ sí ọba wa ọ̀nà dáa tó fi fẹ́ rọ́nà àbáyọ tó bá lọ́la gbé lórí gbogbo ẹ̀sìn tá a bá ṣe tí ọba ti ká sọ ọlọ́run ọba lọ́kàn tuntun nínú rẹ̀ a ṣe dànù lásán òtúbà ń tẹ́ lásán àṣemágbọ́rẹ́ àṣemágbàládàn kọ́lọ́run ọba kọ́ máa ṣètò wa bẹ́ẹ̀ wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an manthura ọlọ́run ní gbogbo nǹkan gbélé ayé ṣe ọlọ́run ọba ní asọ́dí eruku èyí gbé dànù tó bá di lọ́la gbé ndàlùkìyàmù ọba kọ́ máa ṣètò wa bẹ́ẹ̀ ẹni tí máa ń ṣe tauhid tí ó mọ ọmọ asọlọ́wọ́ ọba lọ́kàn nínú ìjọsìn àwọn ni kọ́ ọmọ abáṣe àwọn ni kọ́ ọmọ àrìnmá àwọn ni kọ́ ọmọ súnmá ẹni tí ó lé ọ̀jìnà sí pálapàla rádaràda kátàkátà irú ìdọ́kọ̀ nínú àwùjọ wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n pẹ̀sìn wọn ògbófin rẹ̀ má ọ̀pọ̀lọpọ̀ ló ti mẹ́bọ mẹ́sìn nítorí pé bẹ́ẹ̀ sẹ́kẹ̀ yọ Allah wọ́n tún pe nǹkan mí ìtọ́yà sí Allah ẹni tí bá ń sin síbẹ̀ ti ṣẹ̀bọ̀ sọ́lọ̀ tó bá ṣe é pé ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún lèèyàn fi ń sin àmọ́ nàka péré èèyàn fi ń ṣẹbọ sọ́lọ̀ jẹjẹ́ mọ̀ kí ẹbọ kan téèyàn ti sọ́lọ̀ ó ti bá gbogbo ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún jẹ́ èèyàn ti di ọ̀sẹ̀ bọ níwájú ọlọ́run ọba wa. allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar walillahi alhamd ibadallah sọláàtì pàtàkì púpọ̀ agbọ́dọ̀ mójútó sọláàtì wa kárí ike àkókò márùn-ún yìí kọjá kọjá létí pápá ti nínú mọ́ṣáláṣí fún àwọn ọkùnrin nítorí pé sọlá ti tẹ́rí yẹn ó pàtàkì débi pé ńgbà tó lọ́wọ́ bá fẹ́ sí lọ́ràn yẹn kò sí lọ́ràn yẹn lókè pẹ̀ nítorí ó ní gbé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam máa gbé ìrìn àjò òru láti ibẹ̀ tí wọ́n gbé wá sí sámà ànábì rìn láti sámà kínní ó fi dé sámà ẹlẹ́ẹ̀keje nígbà tí a dé sámà ẹlẹ́ẹ̀keje màláíkà Jibril ó níbi tí mo wà yìí ni màá ti dúró èmi ò gbọ́dọ̀ kọjá ibi tá a wà yìí o nítorí pé màláíkà kan ò lè kọjá ibi wà yìí àmọ́ ìwọ tọ́lọ̀ wọn bá ránṣẹ́ sí ọ ó tún lè tẹ̀síwájú nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó tẹ̀síwájú débi wípé tí kèké bá ń fọ̀hún ó tẹ̀síwájú débi ààyè tó ṣe wípé tí kèké bá ń fọ̀hún èèyàn gbọ́ níbi tí gbogbo nǹkan dákẹ́ rọ́rọ́ dé ṣé ibẹ̀ yẹn lọ́lọ́wọ́n abẹ́ ẹlẹ́dàá wa ló ti ṣe sọ̀dà wá sí fáàmù ló ti ṣe lọ́rùn yẹn fanabi àti àlùmáàdì tẹ́lẹ̀tẹ́lẹ̀ àádọ́ta onáà ni sọ̀làwátì tọ́lọ̀ ń ṣe yẹn lórí wa ọlọ́wọ́n bá ti kú ó fi kú márùn-ún márùn náà lẹ rí yìí o pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí ni wọ́n mójútó adúpẹ́ fọlọ àwọn kan sì wà tó ti pa àwọn ìmójútó ìdákúrekú ni sọ láti wọn ẹjá tún wà wá sí ẹjá tún àárín wa àtọlọ́wọ́n bá sí gbogbo ẹni bá ti tún àárín rẹ̀ àtọlọ́wọ́n bá sí ọlọ́wọ́n bó tún àárín rẹ̀ àti àwọn ẹ̀dá sí nítorí ẹ asọlẹ àtọsọlẹ Umar ibn Khattab nìyẹn fẹ innahu man dayyaha fa huwa lima siwaha adiya ẹ mójútó sọ láti ẹ mójútó sọ láti ẹnikẹ́ni tó bá fi lè fi sọ láti rẹ̀ rárẹ̀ gbogbo nǹkan mìíràn tó wà ní islam ni ó fi rárẹ̀ torí ẹ ẹ̀yin náà ti rápẹ̀jùwẹ̀ ní ní ìgbà tí rọmọdán náà dé ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ rọmọdán náà jẹ́ ń di mùsùlùmí àwọn náà bá mọ́sálásí lálejò ní ìgbà tí rọmọdán náà bá lọ tán ó tún kọ ẹni tí ó tún bá ẹni tí ó bá tún kù ọlọ́run mọ́ Muhammad sallallahu alayhi wa sallam ó ní rẹ̀ ànábì wọ́n fẹ́ kọ́ yọ̀ǹda fún mi kí lèmádá nítorí pé Madina máa sọkùn púpọ̀ afọ́jú sì lè ìsì lẹ́ni tí ọmọ àfàmì lọ sí mọ́sálásí akéèké ejò wọ́n lè wà lójú àná ẹ kí n máa ṣe sọ láti mi nù lẹ́nu anábì ní kò burú arákùnrin pẹ́yìn dán lọ anábì ní kò pé padà kí ló ti wí ó ní mo ní kí ẹ yọ̀ǹda fún mi ni kí n láǹfààní àti máa ṣe sọ láti nítorí òkùnkùn àti pé anabi ni jọba pèsè fún sọlá tó ọmọ akpọ bí ó ní bẹ́ẹ̀ ni anabi ni fa ẹjẹ ilẹ̀ ọgbọ́dọ̀ dáhùn ọgbọ́dọ̀ wá sí mọ́sálásí akọ́jú nìyẹn o ọlọ́run dàpọ̀ mọ́ fọ wa lójú o ẹni tí ò lójú anabi ọ̀gbà fún kó ṣe sọlá dínú lé rẹ̀ kó wàá là wá sí nǹkan fún òṣojú wa ọlọ́run má fi nǹkan kan sí wa wa o ẹ̀ẹ́rì ẹni tí máa mójú tẹ́sìn dáadọ́ jẹ حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد ẹ̀yin tó lọ́n fún lówó oore ńlá lọ́lọ́run ọba ṣe yín o ọlọ́run ọba ẹlẹ́dàá wa ló kò yín láti rí ó fún yín lówó tábúà ó ní kẹ́ ẹ máa yọ díẹ̀ nínú ẹ̀ ìdá kan nínú ogójì dúkìá yín òun náà lọ́lọ́run ọba ní kẹ́ ẹ yọ kọjá zakat ẹnikẹ́ni tó bá ti lówó eléyìí tó tó fún wa eléyìí téèyàn ní téèyàn fi yọ zakat eléyìí tá a mọ̀ sí ẹnìtọ́ọ̀bù tí ọdún kan bá ti ti yípo lórí owó yẹn ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ìbá àjọmọdé ìbá àtẹjágbàlagbà kọ́ọ̀tà kó ṣe pé ẹni náà àrùn ọpọlọ ń dàlám àmọ́ ní adúrò owó a gbọ́dọ̀ yọ zakat rẹ̀ kí wọ́n ní nìtọ́ọ̀bù lónìí tílẹ̀ rẹ̀ má lónìí nìtọ́ọ̀bù zakat ọjọ́ one million naira eighty six thousand naira one million eighty six thousand naira gbogbo ẹni tọ́lọ̀ ń bá kó láti rúru owó yìí lónìí yọ wá kọ́ déètì sílẹ̀ ibi òní ni ọjọ́ kìíní nínú oṣù Shawwal òní yọ zakati lónìí o yóò tún máa retí ọjọ́ kìíní nínú oṣù Shawwal tọdún tí ń bọ̀ nígbà yẹn lọ́dún kan yípo lórí owó rẹ̀ ẹnìkan oníkan ọmọ jẹun ẹnìkan oníkan ọmọ pọ̀ bùkátà rẹ̀ o máa ná àwọn máa lò ó tún máa kọjú mọ́ bísínẹ́sì rẹ̀ bísínẹ́sì rẹ̀ ó tún máa lọ wájú sí i ó ṣeé ṣe kí fàsẹ́yìn ọ̀sẹ̀lẹ̀ ńgbà kan á wà á wòwò tó bá fi ọjọ́ kìíní oṣù Shawwal tọdún tí ń bọ̀ èló lówó tẹ tún nínì alhamdulilayi arikita owó yìí tún ti wọ two point five million àjẹpẹ́ ayọ̀ zakati two point five million tó bá ti dijọ́ kìíní ní oṣù Shawwal tọdún tí ń bọ̀ ẹ dàpọ̀ ìdá kan nínú ogójì ọlọ́run fún mi ní forty million naira èló ni màá yọ one million tí one million wá pọ̀ ọba tó fún mi ní forty million tó wá ní kí n yọ one million báwo mo ṣe fẹ́ máa ta ahun ajẹ́ pé ẹni tó bá sọ pé one million ti pọ̀ jù tó bá tiẹ̀ lọ jẹ́ pé bíi fifty thousand ni ajẹ́ pé ru owó tọ́lọ̀ ń fún yàn tí zaka rẹ̀ ti jẹ́ fifty thousand lọ́n tọrọ nù. bàtò ti sọ pé one million pọ̀ ajẹ́ pọ́lọ̀ ó fún ọ lówó tọ́yọ́ pé téèyàn bá nírú rẹ̀ fifty thousand ni wọ́n máa yọ zakat fifty thousand ti bẹ́ẹ̀ náà máa ké bíi mílíọ̀n kéékèèké ni subhanallah ó túmọ̀ sí pé million lọ́n fẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀ tí bá sì ń fẹ́ two million ayọ̀ zakati fifty thousand ajẹ́ pé forty million tọ́lọ̀ fún ọkọ̀ yọ ọ̀nù ọlọ́ọ̀fẹ́ ọlọ́run dákun má ti sùn abẹ́ ẹni tí wọ́n á ń sin àgùntàn ẹ̀ ń sìn kí sípẹ́ ẹ̀ ń sìn pé ẹ fẹ́ tà ẹ̀ ń sìn kí sípẹ́ ẹ̀ ń sìn pé kó yó pẹ̀lú bá kó lọ sọ́jà ẹ̀ ń sìn pé kó lè pọ̀ kó lè pọ̀ kó lè pọ̀ tọ̀ ẹni tí wọ́n á ń sin àgùntàn bẹ́ẹ̀ kò sí zakati lórí ẹ̀ títí tágùntàn yóò fi pé ogójì bàbá pé ogójì ẹyọ kan ṣoṣo péré ńlọ ń zakati o tí wọn ní iye yọ ẹyọ kan títí tí ó fi pé one hundred and twenty ẹyọ kan náà lọ́ọ́ máa yọ títí tí ó fi pé mọ́kànlélọ́gọ́fà one hundred and twenty one gbà náà lọ́ọ́ yọ méjì o tún ní iye yọ méjì títí tí ó pé two hundred tọ́pẹ́ wá di two oh one gbà náà lọ́ọ́ yọ mẹ́ta ẹ dákun torí tọ́lọ́ kí lọ́ọ́ pọ̀ ń kí lọ́ọ́ pọ̀ ń tá à ń wa nítorí pé ẹni tó bá kọ̀ láti yọ zakat ọlọ́run máa fi ṣe mú wa yóò mú wa láyé yóò tún mú wa tó bá di lọ́la kìyàmà ẹni tó ní màálù tó ń náà sì kó lè bá a pọ̀ ní yọ zakat inú ẹ̀ rárá títí tí màálù rẹ̀ ó fi kọ́gbọ̀n nígbà tó bá tó kọ́gbọ̀n ọgbọ̀n màálù a máa ṣeré nígbà tó bá tó kọ́gbọ̀n ló tó yọ ẹyọkan tó ní kọ́ O ní yé yọ ẹyọ kan yẹn títí tó fi pé ogójì tó bá tún pé ogójì ẹyọ kan náà ló tún yọ ṣùgbọ́n ẹyọ kan tó yọ yẹn wọ́n ń pè ní mùsínà òun ti dàgbà. subhanallah kí ló wá pọ̀ nú ẹ̀ kò sí nǹkan tó pọ̀ nú eléyìí tó túmọ̀ sí ike tó bá yẹ pé màálù ike irú ayọ fún ogójì yẹn mẹ́rin irú rẹ̀ àbí márùn-ún irú rẹ̀ wọ́n á sọ pé dákun torí ńgbà tí wọ́n ń gbọ́ wá sí ní ìsìn mo fẹ́ yí wa padà hmm, tí ọba jẹ́ bẹ́ẹ̀ táwọn bàbá wa fún wa ń bẹ́ẹ̀ wọ́n ní kí làwọn bàbá yín fún yín gan náà olóògùn ni oògùn kò síbi tí ó gbé ọdẹ yóò fún ọ náà ni àkàràmọkùnmọ́wá olóògùn náà màálù màálù kan kú ni màálù kan máa kú ni mo ní kí ló dé tí màálù rẹ̀ ń kú ó ní lóòótọ́ òun èèyàn zakat àṣírí nù àṣírí nù tọ́fà tí màálù fi kú nù ọlọ́run mọbi títí mú yàn nítorí pé láyé mi tó bá yọ zakat ọlọ́run mọbi tó ti mú ọ rakumi téèyàn bá ní ràkúnmí tó márùn kò ní yọ zakat ẹ wá wo bó ṣe kiri wo tóun ìsìláàmù ọ̀sọ́ ike kọ́ yọ zakat ràkúnmí kan fún rakumi márùn ó ní àbùtẹ́ yọ kan ilọ yọ fún rakumi márùn tí ràkúnmí bá mẹ́wàá méjì tí rakumi bá pé mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ta tí bá mẹ́rin tí bá wá kan ẹja gbẹ́sìn wa yìí ká sì máa lò torí tiwa náà lọ́lọ́run ti sàwọn òfin yẹn ó lè bá a dáa fún aláyé kó dáa fún alálùkìyàm ẹ̀rí tí yẹn bá kọ́ láti yọ zakat oríṣiríṣi àmì hù oríṣiríṣi àrító oríṣiríṣi àrélu oríṣiríṣi àjálù ó lè máa jálù wọ́n lè kó ọjà sí wíyá àwọ̀ ẹ kàn rí tíná sẹ́ńbẹ̀ iná sẹ́ńbẹ̀ wọn ò ní máa fi tíná ti wá wọn ò sì paná wọbẹ̀ dábàá pé iná nẹ́pà ló spáàkì iná nẹ́pà kankan spáàkì àyíyọ zakat ló spáàkì owó walhamdulillah so nítorí di eléyìí báyìí ká yọ zakat ẹ rẹ lómi tí yọ zakat ọjà rẹ ọmọ bọ láti yóò ti fẹ́ wọ Ògbómọ̀ṣọ́ bì yóò dé odò ọbà yóò ti kọjú odò ọbà yóò ti súnmẹsílẹ yóò ti dé àrí kéke làwọn kọsọmọ bàgàdù wọn wà bẹbẹ ìtìtì ní ìtìtì lè àtẹkùtà àti ńkọ bẹ́ẹ̀ ni kò mú bẹ́ẹ̀ ni zakat ló mú mọ́lẹ̀ torí ẹ ẹ jẹ ayọ zakat owó wa o ẹ jẹ́ ayọ zakati owó wa ẹ̀yin oníkàràkátà ẹ ṣírò gbogbo owó ọjà tí ń bẹ lórí àtẹ yín ẹ wá tìrò rẹ̀ mọ́wó tí ń bẹ lápò yín ẹ wá tìrò rẹ̀ tọ́ba ti wọ tọ́ba ti wọ ní sọ́ọ̀bù bíi one million eighty six thousand tá a sọ ní ìsìn ẹ yọ ìdá kan nínú ogójì rẹ̀ ẹ wá rí bẹ́ẹ̀ ṣe máa tìrò owó ọjà yín òun náà ni wípé kìí ṣe iye tẹ́yìn rà lẹ́sìn kìí sì ṣe iye tẹ́ lè tà kẹ́ fi jèrè gidigidi lẹ́sìn iye tẹ́ jèrè díẹ̀ òun lẹ́sìn so ẹ wá tìrò owó yín papọ̀ tọ́ba ti wọ ní sọ́ọ̀bù ẹ máa yọ zakati rẹ̀ ìdá dẹ́ǹgbì oúnjẹ wóró ẹ̀yin náà yọ zakati o nítorí pé tó bá pé oúnjẹ wóró la bá gbìn gẹ́gẹ́ bí àgbàdo gẹ́gẹ́ bí jéró gẹ́gẹ́ bí dáwà gẹ́gẹ́ bí ìrẹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtẹwà tó eléyìí tá a bá tá a bá sí èrè oko wa tó bá fi lè tó hamsatu awusọ eléyìí ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì múdù irun múdù tá a fi yọ zakati fitiri lónìí irun múdù yẹn tó bá ti kí ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì zakati ti wọnú èrè oko wa nìyẹn tàbá wá ní ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì múdù tẹ̀mọ̀yé táyọ̀ ayọ̀ ìdá kan nínú mẹ́wàá àjẹ́ pé ọgọ́rùn-ún kan àtọgọ́rùn-ún ọgọ́rùn-ún kan múdù ńláyọ̀ péré ọgọ́rùn-ún kan àtogún múdù péré láyọ̀ nínú ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì subhanallah nítorí àwọn ò ní yọ zakat nínú àwọn èrè oko wọ̀nyí báyìí nítorí pé wọ́n ṣe nǹkan tá a lè fi mú dùn wọ́n ẹ lọ́ọ́ máa ta owó tí máa ń wọ ọwọ́ yín ẹ fi kún owó ọwọ́ yín zakat owó lẹ́yọ̀ fún zakat owó lẹ́yọ̀ fún torí ẹ allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd siyamu ramadan orígun kan ní nínú orígun ẹsẹ islam eléyìí tó ṣe pé kò ṣe fi ṣeré nítorí pé sùyàmù Ramadan yìí báyìí Ọlọ́run ọba nìkan ló mọ irú ẹ̀san eléyìí tí ó fi sẹ́rú lórí kó ṣe sùyàmù Ramadan ànábì tọ́lọ́run ọba ránṣẹ́ ọ̀mà màláìkà tó súnmọ́ Ọlọ́run ọba kọ̀ ma Ọlọ́run ọba nìkan ló mọ irú ẹ̀san eléyìí tó ń fẹ́ ni tó bá ṣe sùyàmù Ramadan abáwa dúpẹ́ o abáwa yọ Ọlọ́run ọba tó fún wa ṣe Ọlọ́run ọba dákun má pọ̀ sí wa lọ́wọ́ Ọlọ́run dákun gba lẹ́sìn lọ́dọ̀ wa Ọlọ́run lẹ́kùn kan eléyìí ti ń àwọn ẹni tó bá gbélé ayé ti sùn yá àwọn ni wọ́n gba bẹ̀ wàlìjánà ọlọ́run ọba dákun tí àwa náà lọ́kàn nínú ẹni tí wọ́n gba bẹ̀ wàlìjánà tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà adúpẹ́ fọlọ́ ọlọ́run ọba ọgbà lẹ́sìn lọ́dọ̀ wa àwọn arúgbó wa tó ti fáwọn olè ti sùn yá látàrí pé wọ́n ti gbó àwọn eléyìí báyìí wọ́n bọ aláìní tẹ́ ẹ̀ bá ti bọ títí tì ẹ bọ aláìní ọgbọ̀n àbí aláìní mọ́kàndínlọ́gbọ̀n látàrí pé mọ́kàndínlọ́gbọ̀n ó náà ní sùyàmù jẹ́ lọ́dún yìí aláìní mọ́kàndínlọ́gbọ̀n ẹnì kọ̀ọ̀kan nínú wọn ẹ fún wa ní múdù méjì méjì ẹnì kọ̀ọ̀kan nínú wa ẹ fún wa ní gbogbo wa ti máa ń tán pè ní múdù ní ìsìn irú ta fi wọn zakatul fitiri lónìí yẹn irú rẹ méjì méjì tó ń jẹ títí tá a ti sè òun náà ni wọn máa ti fún arúgbó tí ò lè ṣe àwọn aláàárẹ̀ ti àti wọn à ń wó fún àti ìró ó sì jọtọ lọ́jọ́ nítorí pé àwọn èèyàn wò kó ó sì lè dọ́là fúnra aláàrẹ̀ bẹ́ẹ̀ irú wọn náà àwọn náà tún fáláìní ló ń jẹ dípò síyàmù ojoojúmọ́ àwọn. yàtọ̀ sáwọn àárẹ̀ eléyìí tó ti pé inṣàlá inṣàlá tó o bá lókun yóò kó mbẹ tí o bá tètè lọ yóò lọ ń bọ̀ báyà irú eléyìí báyìí fa'iddatun min ayyamin ukhar àwọn san padà ní àgbàtí Ramadan náà bá tán. ẹ rí àwọn obìnrin tó lóyún àtàwọn obìnrin tí ń rema ọlọ́wọ́ bá ràn yín lọ́wọ́ lẹ́yìn ìgbà tí Ramadan náà ti lọ tán báyìí ẹ gbìyànjú láti rí pé ẹ san àwọn ọjọ́ yẹn padà lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá bímọ lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá wọ́n ọmú lẹ́nu ọmọ ẹ san padà ni o à ń bọ́ látàrí alóyún à ń bọ́ yẹn látàrí fáńrẹ́mà kìí ṣe ti yín o ẹ san àwọn ọjọ́ yẹn padà ni ọlọ́run ọba ọ̀ràn yín lọ́wọ́ tẹ́ẹ̀fì lè san padà ẹni máa ma tọ́jọ́ san ẹni máa ma tí ọba wa ṣe sùn yá mọ̀rọ̀ mọ̀ báà ń tan tó láàrin títí tá à ń dúró sí oòrùn yẹn ti pọ̀ jù bàbá alágbẹ̀dẹ tó ti pé ń rọrin jojúmọ́ ó ní iṣẹ́ yẹn ó ti lágbára jù àbí bàbá dírẹ́fà tó ní jojúmọ́ onírìn àjò láwà ẹ̀ san padà ọ wá tẹ̀mí láàánú fún yín nítorí pé kò sí ọjọ́ kan tó lè dàbí Ramadan nínú gbogbo ọjọ́ ayé tí ó ti jẹ́ Ramadan Allahu akbar Allahu akbar Allahu akbar lẹ́yìn Ramadan anabi muhammed sallallahu alayhi wa sallam ní ó ti fojú kó kámi àti ìyáàmù ọtí fà nínú oṣù jùbọ́ọ̀lù tá nínú rẹ̀ ìyá rẹ̀ wọ́n sọ ike ẹnikẹ́ni tó bá ti sùn yàmù ramadan wọ́n á ti tọjọ́ mẹ́fà lẹ́yìn rẹ̀ ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àbí ìdáni tó fi tọjọ́ ayé rẹ̀ ó ti tẹ̀sùn ìjọba fún wa ṣe ó sì gbà lẹ́sìn lọ́dọ̀ wa ìtọ́ dáa fẹ́ni tó bá ti ṣe tọjọ́ mẹ́fà yìí nínú oṣù ṣàwálì òun náà ní kó má lọ lára kọ́mọ̀dé ọ̀pẹ rárá nítorí pé ara wa ó sì bá sùyàmù mu dáadáa ní ìsìn nítorí ẹ̀ téèyàn bá tètè kó téèyàn bá tètè kó ma téèyàn tètè parí rẹ̀ ọ̀dà ẹni tí bá fi ń falẹ̀ ní sọpọ́dọ̀ la ọ̀dọ̀ ẹ má fi falẹ̀ àmà tó lè tẹ̀lẹ̀ sí wa lọ́la àmà tó lè tẹ̀lẹ̀ sí wa lọ́tún kọ́lọ̀ ń jẹ́ kí dáadọ́ ọmọ tẹ̀lẹ̀ sí wa. allahu akbar allahu akbar allahu akbar allahu akbar allahu akbar Ah, hajj orí kọ̀ọ̀kan ní nínú orí gba islam eléyìí tó ṣe é gbé ó kí àwa àwa mùsùlùmí bá kòkòrò láti lọ sí ṣe hajj nítorí pé ṣe hajj rí yìí báyìí téèyàn bá fi lè dáadáa ọlọ́wọ́n bá ma èèyàn mọ kankan kúrò nínú rẹ̀ yóò dà gẹ́gẹ́ bí ti yà rẹ̀ dáyé nítorí ẹ̀ mélòó láti hajj tọ́wọ́ iṣẹ́ tara rẹ̀ fi ṣàforíjì gbogbo fún wa torí ẹ ẹni tọ́lọ̀ ọba ẹlẹ́dàá wa ọ̀nà lọ́wọ́ tó bá ti ṣe hajj ọ̀nà ọba ò ní bá ṣe hajj náà jẹ àwọn ẹni tí ó ti lọ ọ̀nà ọba ó ti fọmọ fún wa láti lọ ẹni tó láníyàn láti lọ lọ́dún yìí tó sì ti ṣe gbogbo palẹ̀mọ́ ọlọ́wọ́ ọba yóò ṣe ní rọrùn fún láti lọ alálọ̀bọ̀ lọ́wọ́ ọba ó sì ṣe lọ́ba wa lọ tó bá dé ọlọ́wọ́ ọba ó ṣe الله أكبر الله أكبر ولله الحمد ní àárọ̀ ni lábẹ́ òfin ọlọ́ ọ̀nà àyàn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí ike ká yọ zakatul fitr zakatul fitr anabi sallallahu alayhi wa sallam ó ṣe lọ́ràn yìí lórí gbogbo mùsùlùmí mùsùlùmí kan ni àbí mùsùlùmí lóbìnrin ọmọdé ni tàbí àgbàlagbà ẹrú ni tàbí ọmọlúwàbí olówó ni tàbí aláìní gbogbo apájá iná la gbọ́dọ̀ yọ zakatul fitr zakatul fitr yìí múdù péré ni nínú mọ́tò anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ayọ̀ ṣáájú ká tó lọ sí ẹ̀yìn nítorí pé tá a bá yọ ká tó lọ sí ẹ̀yìn yọ máa jẹ́ zakatul fitr ṣùgbọ́n tá a bá fi lè lọ lára tá a yọ títí tá a fi parí ẹ̀yìn yọ máa jẹ́ sàrà kan nínú àwọn sàrà eléyìí tó tún tọ́ra yàn fún ká yọ tó ń di pépèsè la san á san ní pèsè ṣùgbọ́n kò ní já sí zakatul fitr torí ẹ̀ ká gbìyànjú láti rí i pé à ń tẹ̀ lófin ọlọ́run a sì máa fi ráàlì a máa fi falẹ̀ ẹni tí ọmọ kan bẹ lọ́dọ̀ rẹ̀ tó ti kó náà ní tọ́jú rẹ̀ wọ́n lọ́ọ́ bá yọ àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ wọ́n lọ́ọ́ bá wọn yọ ìyàwó ọkọ ni ọba yàwó yọ o ìyàwó ọba lo ti kó lóni gbogbo lẹ̀ yìí ọkọ náà ni ọmọ ọba yàwó rẹ̀ yọ tiẹ̀ ìyẹn zakatul fitr zakatul fitr wọn kì í fowó yọ gbogbo ẹni tó bá fowó yọ torípa nàbì sallallahu alaihi wa sallam ó ní zakati oúnjẹ ni tọ́wọ́ ṣe ti káwọn sọ di zakati owó kò ṣe ti ká sọ di zakati owó. islam ó fi kọ́ wa kíkẹ́ ká lọ́ọ́ mà kíkẹ́ òdodo sísọ ọ̀ràn yẹn lọ́jọ́ lórí wa ya ayyuhal ladina amanu ittaqullaha wa kunu ma'as sadiqin ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ páyọ̀ lọ ẹ̀ sì jẹ́ ọ̀kan nínú àwọn ọjọ́ máa sọ òdodo irọ́ pípa èèwọ̀ ni o islam ọ̀faramọ́rọ́ pípa kọ́dà irọ́ pípa kabiratan minal kaba'ir àti ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá torí kọ́ ló ń sọ pé aláàlá àlẹ́sọ̀ fún mi lórí ya ọlọ́lá náà àwọn òkúrọ́ nítorí ẹ̀ irọ́ pípa kọ yẹyàn irọ́ a máa dójú tìyàn irọ́ a máa sèyàn dèyàn lásán kìí jẹ́ kéèyàn níyì láàrin ọmọ èèyàn nítorí pé pín ọjọ́ kan náà ló fi níyì ma àwọn èèyàn tí màpẹ́rọ́ lọ ń pa ni níjọ́ tí wọ́n bá fi lè màpẹ́rọ́ lọ ń pa ẹ̀tẹ́ ló kù fún ọ lẹ́yìn àpọ́nlé nítorí irọ́ pípa wa ẹ mẹ́jọ àwọn ọmọ wa ẹ jẹ́ àwọn ọmọ wa lódodo sísọ ododo ọba àkóró ju bẹ́ẹ̀ lọ ọba àjẹ ìjẹ́wọ́ òdodo ní kẹjọ ká máa bá àwọn ọmọ wa sọ ká fi kọ́ ìyàwó wa ká fi kọ́ gbogbo ẹni tí nǹkan bá jọ dà wá pọ̀ pẹ̀lú wọn ká má ṣe jẹ́ ẹni tí ó jẹ́ nítorí pé ọ dájú pé òun náà alára kò ara rẹ̀ àwọn ẹni tí ń bá ń bá ṣe. a máa sánà kéèyàn ó dẹni tí ń ṣe dáadáa dáadáa a máa hu a máa ṣe sábàbí kéèyàn ó fi wá wọná bàbá ti lọ́la pé ndàlùkìyàm kọ́lọ̀ wọn bá kọ́ mọ̀ sí wa lọ́ máa ná. àmàna kájẹ́ ní ìfọkàntán ọ̀dọ̀ wọ́n wá o agbọ́dọ̀ jẹni tí ó ṣe ìfọkàntán agbọ́dọ̀ jẹ́ níjàmbá nítorí pé ìjàmbá tẹ́lẹ̀ yẹn kìí ṣe èso rere tó burúkú ní ìjàmbá máa sùn ọ̀pọ̀ ẹ̀mọ́ yé èèyàn ó náà ni wọ́n ti fọkàntán àwọn èèyàn ti gbà fún ọ látàrí pé wọ́n wò kò ní ìjàmbá wọn wọ́n kó pamọ́ sí ọlọ́dọ̀ tó dé wọ́n àpòra wọ́n fi ọ̀rọ̀ pamọ́ sí ọlọ́dọ̀ kí ló dé statement mi tọgbọ́ nípa ọ̀rọ̀ tó kó pamọ́ sí ọlọ́dọ̀ tó ọmọ ti ń jẹ́ àmánà ni àmánà náà ni kéèyàn tó ṣe fọkàn tán Islam ọ̀farama kéèyàn ọjẹ́ ni tí ó jẹ oníjàmbá ìjàmbá ọ̀yọ́mọ èèyàn tí ó ṣe fọkàn tán tí ó ṣe fọkàn tán kíkà wá tọrọ bá wá wá kí ẹ tọrọ bá nìkan ló ń nìkan ṣe ló ń náà láàmú fẹ́ wa ikú kájá ni tí ó lanu ká má ṣe yàkà ká lanu torí pé ẹni tó bá lanu àwọn ọlọ́run ọba máa sànù innama yarhamu min ibadihi ar-rahama innama yarhamu Allahu min ibadihi ar-rahama àwọn ẹni tó máa ń kẹ́ nínú àwọn ẹrú ẹ̀ àwọn náà làwọn ẹni tí máa sànù àwọn míì ẹ jẹ́ lanu ara wa ẹ̀yin tẹ́ lówó ẹ ṣàánú àwọn aláìní ẹ̀yin tẹ́ ẹ ọlọ́run fọ̀rọ̀ sí i lẹ́nu pété ẹ bá bá àwọn èèyàn sọ wọ́n á máa gbọ́rọ̀ sí i lẹ́nu ẹ ṣàánú ẹni tí wọ́n san lọ́dọ̀ àwọn èèyàn yẹn ẹ bá wọn sọ̀rọ̀ ó ti ṣàánú rẹ̀ nítorí pé anáàtò lè náàtì min bàtìwìn wà min àbárí bàdín lè bàdín wà ilẹ̀ mi ṣòro kọ́dẹ́mù. àwọn èèyàn wà fúnra wọn ni wọn bá jára nù lù wọn bá sì jára oko apá kan nínú wa yóò máa ṣẹrù sí apá mi wọ́n yẹ mà abẹ́ mà agbọ́dọ̀ ti tẹ̀sìn wa torí ẹ ẹ jẹ́ ká láàánú ara wa ẹ mẹjẹ ajẹ ká ẹ mẹjẹ ajẹ ni tí ò ní fẹ́ dáadáa fún ọmọ làkejì rẹ akramakumullah ẹ jẹ́ ní agbẹ́kẹ̀lé agbẹ́kẹ̀lé Ọlọ́run ọba lódodo kábọ Ọlọ́run ọba wa dúró lódodo nítorí pé tá a bá bọ Ọlọ́run ọba wa dúró lódodo àdúrà wọn gbà lọ́nà fọnà Ọlọ́run ọba ò ní dá wa dára wa Ọlọ́run ọba sọ wa níbikíbi Ọlọ́run ọba ò ní fi wá fún ọ̀tá wa mú lópin ìgbà tá a bá bọ dúró lódodo ṣùgbọ́n ẹni tí ń sọ pé tawakkaltu ala Allah

akramakumullah ẹni tí ń tẹ̀yìn jẹ bí babaláwo bí babalóòtà bí alágbègbà bí àdífá bí àwọn àfa àti tẹ̀yìn àná gbogbo àwọn tí ń tẹ̀yìn jẹun àwọn bẹ́lọ̀ lójoojúmọ́ kẹ́ ẹ má gbọ́n ni àwọn bẹ́lọ̀ pé kẹ́ ẹ sẹ́kù ní koríko nítorí pé kẹ́ran àwọn lè bá a máa rí nǹkan jẹ akramakumullah kò wù wọ́n kẹ́ ẹ gbẹ́ rárá ó wù wọ́n kẹ́ ẹ bẹ́ bẹ́ẹ̀ ṣe ń bẹ̀rù wọ́n fẹ́ kí ọpọlọ yóò dorí kodò kẹ́ káfí òkè bí ti ṣe ń wù wọ́n nù ẹ̀yẹ́ wọ àpèjúwe kékeré kan tí babaláwo kan bá wọlé yìí bá wá sógun òfò fáwọn èèyàn ẹ rí i pé yọ gbalẹ̀ rédíò lọ tó bá délé rédíò ó lè ra slọ́ọ̀tì bí ọgbọ̀n gbogbo gbà tọ́jọ́ bá ti ń kẹnu bọ́ kó ó lẹ́ẹ̀ máa gbóhùn rẹ̀ bàbá kẹtù wá sí o tọ́lọ̀ ń gbà ọ̀rẹ́ ni tọ́lọ̀ ń páyé fún àwọn bàbá kì í bàá dì gbogbo bùkátà rẹ̀ máa gbé bọ̀ wá. àwọn bàbá ọbọ ọgbọ bàbá ọdaràn kan bẹ́ẹ̀ yọta máa pariwo ni wọ́n máa pariwo títí tí gbogbo èèyàn tó fi dá àmọ̀ kan wọ̀lú lè ní bá ti sọ lórí tàbá láti lọ bá wọn máa gbé yín tààrà ni. àwọn máa kò sí nǹkan táwọn lè sínú tí ebi aláwo lẹ pé yẹ kó sínú ni ọ yẹ kó sínú kọjá pé yín kò jọ máa òun ti wá pẹ́ dị ti mọ̀ pé lè rẹ́díò ó pé ju àwúre lọ lè rẹ́díò ó pé ó pé ju àfikọ́ lọ ó pé ju àrìmọ́lẹ̀ lọ ó pé ju gbogbo rọ́ lọ òun lọ náwó dàbò àtàbò àti lè rẹ́díò torí kó lè bá a rí yín kó ẹ̀yin wá bẹ́ẹ̀ tajà subhanallah bàbá òkúrọ̀ yìí lẹ́yìn tí lọ́ọ́ bá ẹni lè bá a payé fún ayé wo ló kó fún òkúrọ̀ tó fẹ́ tajà tó ń rẹ́díò subhanallah ẹni tí ń jẹ ti gbọ́n ẹ̀yin tí wọ́n ń tẹ̀jẹ̀ ní kọ́lọ̀ ní ẹ̀bọ́ ló kó ẹ̀tàn jẹ. akramakumullah kan wọ́n máa jẹ wọ́n máa jẹ àwọn tí wọ́n mọ ibi tí kọjú sí làwọn náà lọ kọ́ ọkọ́ kí ó ṣe ọkọ́ kí ó títí débi alákọ̀ọ́kọ́ ọ̀sánlé kí ọmọ iná ọmọ lọ́lọ́ làwọn ti yanjú wàhálà alibaba aláwo ni ọkọ ọba tó bẹ̀ kó gbéwè nọ́kẹ́lì rẹ̀ hàn. akaramakomola ẹ̀rí fáwọn ọmọ tífá wọn máa tọpẹlẹ ẹ kíní kan odùfá kan ètò wọn fẹ́ fún tẹ odùfá kan ètò wọn fẹ́ fún tẹ lọ́ba sì ya láwa ni tiwọn yóò ga yóò tóbi ó lè so ogún ọ̀pá. wàlà hawla wàlà quwwata illa billah àwọn babaláwo lásán bánzá wọn máa tẹ ẹyin jẹ máa tún yín ẹni tí wọn máa bá wọ́n pọ̀ bàjẹ́ láwùjọ wa wọ́n ti kó àwọn èèyàn mẹ́rẹ̀ wọ́n já àwọn èèyàn tẹ̀sìn ọlọ́run ọba mọ̀ àwọn èèyàn náà pátá àwọn kan fúnra wọn ọ̀rọ̀ wọn dàbí ẹni tó ti pé wọ́n ti gbé wọ́n ti gbé ìlọ́ta wọ́n ti pélé wọn lórí wọ́n ti gbé lórí ọpọlọ wọn ọ̀pọ̀lọpọ̀ wa lè gbérí níbi tí wọ́n bá dé bẹ́ẹ̀ mọ̀ pé tí wọ́n bá lọ ní ológun tí ẹni wọn kọ́kọ́ máa mú gbọ́ná tí wọ́n bá bá nǹkan kan lọ tí wọ́n kọ́kọ́ mú gbọ́ná àdèmọ́lẹ̀ ni ó dè wọ́n mọ́lẹ̀ ò ní lè lọ́mọ́ bá wọ́n bá lọ tó bá bọ̀ ọ̀dọ̀ wọn ló ti máa sọ̀kalẹ̀ wàlà hawla wàlà quwwata illa billah ọlọ́ọ̀ni ẹja bá dúró ọlọ́ọ̀ni lani ọlọ́ọ̀ni sọ́ni tọ́lọ́wọ́n bá tí ọba lọ kò sẹ́ni tó lè lọ tí ọba sọ kò sẹ́ni tó lè sọ nítorí pé ọlọ́wọ́n bá ẹlẹ́dàá wa wọ́n ń yẹtọ́ kala alọ́láhi fọwọ́ wàhásùkò gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá dúró ọlọ́wọ́n bó tó allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar èdè òyedè ń bẹ láàrin wa a ti kọ̀yìn síra wa a ti múra wa lọ́tà subhanallah mùsùlùmí là wà nígbà tí ọlọ́run ọba sọ pé innamal mu'minuna ikhwa àwọn múmi ní ọjọ́ nǹkan kan bí ìbá ṣe fọmọ ìyá ni wọ́n jẹ́ síra wọn ẹ jẹ́ ká lo ọdún yìí ká lo dáadáa láti ṣe àtúnṣe ká ṣe àtúnṣe láàrin ara wa kí ìrẹ́pọ̀ kan padà sáàrin wa ẹ má àgbà ṣetán láàyè ṣetán abatẹnijẹ ṣetán àti àti àárín àwọn èèyàn rú ṣetán kí ìfẹ́ kí ọ̀rọ̀ àwọn èèyàn dà tí èfẹ́ kọ́rọ̀ àwọn èèyàn tó ẹja dójú tì nítorí ọdún tá a wà nínú rẹ̀ yí báyìí kí ìdùnnú wa ó lè bá a fún kẹ́kẹ́ akramakumullah ọlọ́run bá ń fẹ́ káṣà túnṣe wọ́pùtùn ọ̀kẹ́yì àtúnṣe ọlọ́dàdì anábà muhammed sallallahu alayhi wa sallam ó ní alimuslimu akọlu muslim mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni ọmọ ìyá kan ọgbọdọ sàbòsí sọmọ ìyá rẹ̀ ọmọ ìyá kan ọgbọdọ gbọmọ ìyá rẹ̀ bọta ọmọ ìyá kan ọgbọdọ wakọ bàjẹ́ fọmọ ìyá rẹ̀ nítorí ẹ ẹjẹ á ṣàtúnṣe ọkọ àti ìyàwó tí wọ́n ń jà ẹ ṣàtúnṣe bàbá àtọmọ tí wọ́n ń jà ẹ ṣàtúnṣe ìyá àtọmọ tí wọ́n ń jà ẹ ṣàtúnṣe mọ̀lẹ́bí àti mọ̀lẹ́bí tí wọ́n ń jà ẹ ṣàtúnṣe alábàágbé àti alábàágbé tí wọ́n ń jà ẹ ṣàtúnṣe lèmọ́mù àtàwọn jàmá rẹ̀ ẹ ṣàtúnṣe akramakumullah was-sulhu khair àtúnṣe ló dáa akramakumullah orílẹ̀-èdè wa nàìjíríà à lórílẹ̀-èdè méjì àti nàìjíríà yìí nàìjíríà tó bá dá inú gbogbo owó dùn tó bá kú díẹ̀ káàtó ìbànújẹ́ ni fún gbogbo wa gbogbo ọmọ nàìjíríà dandan ni kájọ ọmọ nàìjíríà rere a gbọ́dọ̀ máa ṣépè fún nàìjíríà a gbọ́dọ̀ ma wákọ bàjẹ́ a gbọ́dọ̀ máa wákọ dàrú nítorí pé tó bá bàjẹ́ tó bá dàrú wọn náà kò ní kí ẹ torí ẹ̀ ló ti dẹ́pọ̀ àwọn ahlu sunnati wal jamaa wọ́n máa ń sọ àdúrà wọn wọ́n máa ń sọ àdúrà wọn fún àti wá dáadáa fún lù fún àti wá dáadáa fún lọ síwájú lù nítorí pé tí ìlú bá dàrú tí ìlú bá bàjẹ́ àti ẹni tó wà ń tò àti ẹni tó wà ń jìnnàjìnnà gbogbo àni ọ̀fàrà kàtà rẹ̀ àwọn ẹni sọ lórí wa wọ́n lè máa hùwà burúkú wọ́n lè máa hùwà pálapàla wọ́n lè máa hùwà rádaràda wọ́n lè yàgbé wíri kí wọ́n yọ lè gbogbo ẹ̀ náà là ń gbọ́ nù wéèrò yìí. ṣùgbọ́n lè yọ ọ̀gbọ́dọ̀ bí kẹ́ máa ṣépè nítorí pé tẹ́ bá fún wa títí wọn bá ta tó bá ya dànù yọ ta dórí tìyín náà ya dórí tìyín náà nítorí ẹ ẹyẹ máa ṣàdúrà fẹni tí ọ̀dà ọlọ́run kó tún ṣe ẹni tó kù díẹ̀ káàtó ọlọ́run ọba kó tí ó dúró déédé ilé ló lè jẹ́ kó wa kọ́ dáa kọ́ jọra wọn mọ́pá máa àmọ́ wa bu èsè àmọ́ bu èpè ní kóńgò kóńgò olórí ẹjẹ́ ká máa fẹ́ lọ kíkẹ́ kó orílẹ̀-èdè wa dá nífọ̀kànbalẹ̀ ọ̀nà yẹn ló wá jẹ́ lórí àwọn tí wọ́n so lórí wa náà àwọn ọ̀nà lọ ọlọ́run à ń lórí kò túmọ̀ sí pọ̀ ń àpọ́nlé kò olórí tó ń yẹn ipò àbùkù ńlá ni nítorí pé ìwọ lọ jẹ́rú fún gbogbo aráàlú ìwọ lọ jẹ́ fún gbogbo kò ní wákò ẹ wá rí i pé àwọn olórí tiwa wọn máa wá epo níwàkúwà pẹ̀lú mi wákò ọlọ́ọ̀lọ́ mọ èèyàn tó ti rán lọ sálùkì yá mi lórí pẹ̀lú wákò ọlọ́ọ̀lọ́ èèyàn tó ti sọdọ aláàbọ̀ ara lórí pẹ̀lú wákò ọlọ́ọ̀lọ́ èèyàn tó ti bá tiẹ̀ jẹ́ ẹ̀rẹ́ o ṣàtúnú ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin ẹ̀rẹ́ ti kọ́ lọ́wọ́ sí ilé rẹ̀ tó bá ti jọ́ gbẹ̀ndàlùkìyàm ọlọ́run fi yín léèrè nípa àìnífọ̀kànbalẹ̀ eléyìí tó gbogbo ní nàìjíríà wa yìí tọba lọ tọba bọ̀ wàá rí i kò sí ìfọ̀kànbalẹ̀ tàbí mìíràn travel nínú wa táwọn aráalé tọkàn wọn balẹ̀ ọba àjọsàn ló travel ọba àjọrò ló travel ẹ rí i ń ṣe tiwọn àwọn ajíyàn ń ṣe tiwọn. bákan náà àwọn ẹni tó ṣe wípé àwọn tiẹ̀ ti sọ à ń lọ kó àwọn èèyàn láwọn stéètì bíi Zamfara láwọn stéètì bíi Kaduna láwọn stéètì bíi Katsina state gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀ ìjọba ẹ gbọ́dọ̀ ṣe nǹkan kan lórí ẹ̀ o nítorí pé gbogbo èèyàn kan tán pa ẹ múra bẹ́ẹ̀ sì rújọ wájú Ọlọ́run wọn nípa nìkan gbé kí nínú rẹ̀ ń dùn sí pọ̀ ń jó lórí kí nínú rẹ̀ ń dùn sí ń jó lórí olórí kíni

àwọn èèyàn tó ṣe wípé wọ́n ti sẹ́yẹ̀ fún wọn lówó kí lè fẹ́ sọ fọ́lọ́ tó bá dijọ́ pé dàkúyàmà àwọn èèyàn tó ṣe wípé wọ́n ń yànjẹ́ wọn fọwọ́ lágbá wọn lójú wọ́n sì wá bá yín kékeré ràn wọ́n lọ́wọ́ ẹ̀ ràn wọ́n lọ́wọ́ kí sọ fọ́lọ́ tó bá olè àwọn òlu kúmakúma ẹ wá yawma yaqumu an-nasu li rabbil alamin ṣùgbọ́n tó ń ti gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ọmọ nàìjíríà àmà ṣàdúrà ọmọ bá nàìjíríà jẹ́ ni o kọ́ bá wa tún ṣe ẹni tí ń ṣe ń tí ọ̀dà ọlọ́ọ̀dẹ́ ọmọ ṣe dáadáa àwọn ẹni tí ń ṣe ń mọ́ yìí wọn padà wọ́n tẹ̀síwájú pẹ̀lú dáadáa tí wọ́n wa ká máa fẹ̀mí àwọn èèyàn ká máa fi ṣòfò dànù iná níṣẹ́ tí wọ́n yàn láàyò gẹ́gẹ́ bí àwọn kan ashabab ní Somalia àwọn kan al àwọn pínra àwọn gbogbo ilé ayé àwọn kan náà àwọn náà tún yọjú àwọn burúkú kan ní Nàìjíríà náà àwọn náà ní Boko Haram làwọn ọ̀nà yẹn ló jẹ́ gbogbo mùsùlùmí o kátakò gbogbo ndị ọba da ẹni bọ́dì tí máa ń pààyàn ẹni bọ́dì tí máa ń fẹ̀mí èèyàn ẹ gbọ́dọ̀ kò gbọ́dọ̀ máa ọgbọ́dọ̀ sí nǹkan kankan ló ṣe dáa nítorí pé tẹ́ a bá ló ṣe dáa níjọ́ tó bá pẹ̀yìn náà àjẹpẹ̀yìn náà ó tún sọ pé ó ṣe dáa náà. akramakumullah islam ọ̀farama ká máa pààyàn islam ọ̀farama ká máa tẹ́mi àwọn èèyàn jihad wa ṣùgbọ́n jihad tí islam mú wá ó létò ó sì ní lánàá kéèsì à ń pààyàn òní wọ́n pè ní jihad. torí ẹ̀ka kíyèsí léyìí tó ń dẹ́mi àwọn èèyàn légbodò wà ọ̀ràn èèyàn ló jẹ́ lórí wa tá a bá rí ntí ọ̀dà ká sọ kọ̀ da ọba kó tún ọba kó ràn wá lọ́wọ́ ọdún nínú ẹ̀sìn ọjọ́ ni o Islam kẹ́kẹ́ ọdún àmì ẹ̀ gbọ́dọ̀ ọlọ́run ọba sì léwọ̀ ẹ̀ gbọ́dọ̀ pẹ̀lú ntọ́ àbùrọ̀ máa fajúro àbùrọ̀ máa kájúkọ ọjọ́ ọdún mà lónìí kí ló dé àtọ̀tún lè wọ sọtọ́ dáa tó fi jẹ́ pásọ tó ń fi ṣe mẹ́kùn náà ló tún wà lónìí. áwù afẹ́fẹ́ fi ń kalẹ̀ ilẹ̀ tún wà lónìí àlónìí lọ́jọ́ ọdún ìsàlẹ̀ apàtì ń bolẹ̀ kó sí aṣọ tó nǹkan ń bolẹ̀ fi sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ṣe ọdún yìí ní ọ̀rọ̀ alálùbáríkà wa ọlọ́run ọba orí tí máa fi sàwọn ẹrú rẹ̀ látàrí kí wọ́n sọdún ọlọ́run ọba kó fi gbogbo wa oore tí ọdún yìí bá lọ́tọ̀ wa ọlọ́run ọba kọ́ mọ́ pa àlékún àlékún àlékún àlékún ńlá ọlọ́run ọba kó ṣe fún gbogbo wa ìdí bàtà ti ń ta oníkálukú wa síbẹ̀ ọlọ́run pẹ̀tù sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa lánàá rẹ̀ kó oníkálukú wa sẹ́ǹsì oníkálukú wa ọlọ́run kọ́ bá wa fàlùbáríkà sí ọlọ́run kọ́ bá wa fàlùbáríkà sí ọlọ́run kọ́ bá wa fàlùbáríkà sí títọ́wà ní dùgbò lárẹ̀ ọlọ́run kọ́ bá wa fún wa lálàáfíà ọlọ́run kọ́ bá fún ọ lálàáfíà ọlọ́run kọ́ bá fún ọ lálàáfíà àwọn ẹni tí wọ́n ti kú ọlọ́run bá foríjì wọn ọlọ́run dákun foríjì àwọn òbí wa lọ́kùnrin foríjì àwọn òbí wa lóbìnrin ọlọ́run ọba ẹlẹ́dàá wa foríjì gbogbo ọkọ̀ òkú mi ọlọ́run ọba yáàfin wọn tí wọ́n lọ́ máa lò lómi tí ń bẹ nínú sáré tí à ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run dákun bá sì mú ẹni tí sìn bẹ́ẹ̀ nù gbádùn ọlọ́run bá ta nínú gbádùn rẹ̀ gbogbo àdáhàná dábàá kò ní ayé mi ọlọ́run kọ́ pa pẹ̀lú ìmánì ọlọ́run kọ́ pa pẹ̀lú ìmánì ọlọ́run kọ́ bá wú àwọn ọmọ wa ọlọ́run kọ́ bá dá wọn sí ọlọ́run kò sí ọlọ́mọ alálùbáríkà ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kọ́lá nàárí kọ́lá kan gbogbo wa ọlọ́run kọ́lá nàárí kọ́lá kan gbogbo wa bá a tún àwọn ìyàwó wa ṣe ọlọ́run bá wa fún wa níwárí ọlọ́run lé wọn jìnnà sí pálapàla ọmọ ọ̀dọ́ mùsùlùmí ọlọ́run kó tún wọn ṣe ọlọ́run ọba kó ràn wọn lọ gbalagbà lọkùnrin àti lóbìnrin nù mùsùlùmí ọba kó ṣe àlékún oore fún wa ọba kó ṣe àlékún àlùbáríkà fún gbogbo wa اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إبنائك تواصين بيدك ماض فينا حكمك عدل فينا فضلك أسألك بكل اسم ليس به نفسك أو أنزلته في كتابك علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم صل على محمد على آل محمد كما صليت على إبراهيم على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم